olórí burúkú ìwọ ìmáàmù àbí kíló ìmáàmù ní orújọ oníṣàlàjà ni mí mọ́tò ni ó pààlà àjà mọ́tò ni ó pààlà àjì ẹ̀yin bunch of illiterates tí mo ní láti jálàjà láti lò sí àmì yín mẹ́kà lẹ́nu jàmù ní London àmì yín mẹ́kà lẹ́nu gbogbo Amẹ́ríkà kí ló ń ṣe iṣẹ́ ẹ̀ tó bá ti ṣe yín ó mí pé muslim ní kò ní dá fún yàrá yàrá. ẹ̀yin ìmáàmù tó jẹ́ pé four one oníjà náà bì ní yín tàdúrà yín ó gbà ẹ̀fà tírátírátíra nàìjíríà látúnṣe ẹ̀kọ́ ṣọ́ọ̀ṣì káàkiri nàìjíríà látúnṣe ibi báyìí muslim gbogbo wọn yìí rí kan bí wọ́n bá ti pè run aláwa kó bá gbogbo wọn kọ́ ló ń lọ sí kírun àwọn builders mi muslim ni wọ́n àwọn mọ̀mọ́tò gbogbo wọn ń lọ kírun ẹ kó ṣì lọ. ẹ̀yin mẹ́ka kọ apẹ̀rẹ̀ mọ́kà ni àti ẹ̀yin kẹ́ẹ̀dé sábà kàwé rè tẹ́ kiri àbí kí n ṣe muslim.